Mátíù orí kejìdínlógún. lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá wọ́n bi í pé. ta ni ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run? Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀ ó mú un dúró láàrin wọn ó sì wí pé. lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run nítorí náà ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí òun náà ni yóò pàpọ̀jù ní ìjọba ọ̀run ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi ó gbà mí ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́ kọsẹ̀ ó yá fún un kí aṣọ ọlọ́ńlá mọ́ ọ ní ọrùn kí a sì rí sí ibú omi òkun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 kí a gbé ọ jù sínú iná àìnípẹ̀kun bí ojú rẹ bá sì mú ọ kọsẹ̀ yọ ọ jáde kí o sì sọ ọ nù ó sàn fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan ju kí o ní ojú méjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì kíyèsára kí ẹ̀yin má gan ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí nítorí mo wí fún yín pé nígbà gbogbo ní ọ̀run ni àwọn áńgẹ́lì wọn ń wo ojú bàbá mi tí ń bẹ ní ọ̀run nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti nù là ẹ̀yin ti rò ó sí bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn bí ọ̀kan nù nínú wọn kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù lọ tí kò nù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ ní ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. pẹ̀lúpẹ̀lú bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un ti ìwọ tirẹ̀ méjì bí ó bá gbọ́ tirẹ̀ ìwọ mú arákùnrin rẹ bọ̀ sípò. Si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 lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá dè ní ayé a ó dè é ní ọ̀run ohunkóhun tí ẹ̀yin bá sì tù ní ayé a ó tù ú ní ọ̀run mo wí fún yín ẹ̀wẹ̀ pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé yìí ní ti ohunkóhun tí wọn ó béèrè a ó ṣe é fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ ní ọ̀run wá nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ ní orúkọ mi níbẹ̀ ni èmi ó wà ní àárín wọn. nígbà náà ni pétérù tọ̀ ọ́ wá ó wí pé. olúwa nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀ mí tí èmi ó sì fi jìn ín títí dìgbà méje. jésù wí fún un pé. èmi kò wí fún ọ pé títí di ìgbà méje bí kò ṣe títí di ìgbà àádọ́rin méje nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí gba ìṣirò amú ọ̀kan tọ̀ ọ́ wá tí ó jẹ́ ní ẹgbàárún tálẹ́ǹtì ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san án olúwa rẹ̀ pàṣẹ pé kí a tà á àti obìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ohun gbogbo tí ó ní kí a sì san gbèsè náà. nítorí náà ni ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún un ó wí pé olúwa mú sùúrù fún mi èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tú u sílẹ̀ ó fi gbèsè náà jì í ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀dọ̀ náà jáde lọ ó sì rí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ẹ́ ní ọgọ́rùn-ún owó idẹ ó gbé ọwọ́ lé e ó fún un ní ọrùn ó wí pé ságbèsè tí ìwọ jẹ mí ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ wípé mú sùúrù fún mi èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ òun kò sì fẹ́ ó lọ ó gbé e sọ sínú túbú títí yóò fi san gbèsè náà nígbà tí àwọn ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ rí èyí tí a ṣe àánú ṣe wọ́n gidigidi wọ́n lọ wọ́n sì sọ gbogbo ohun tí a ṣe fún olúwa wọn nígbà tí olúwa rẹ̀ pè é tán ó wí fún un pé ah ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nìjì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kì í sì í ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. olúwa rẹ̀ sì bínú ó fi í fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi tí ń bẹ ní ọ̀run yóò sì ṣe fún yín bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jì í.